ẹ̀yin ìjọba kwara ẹ ti wà carelessness jù so dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ń para wọn kẹ́ tó dá sí ó dìgbà tó bá gbọ́ pé èèyàn kú ìgbà ilẹ̀ máa ṣe sọ wípé ẹ jẹ́ ká dá sí ẹ invite àwọn àfáà Ìlọrin ẹ invite àwọn oníṣẹ̀ṣe kẹ́ sọ fún wọn tó bá wà nínú òfin Nàìjíríà wípé Ìlọrin kọ́ o mùsùlùmí nìkan àti kìrìsìtẹ́nì nìkan ló gbọ́dọ̀ wà níbẹ̀ o oríṣiríṣi kankan ò gbọ́dọ̀ sí níbẹ̀ o àwọn oríṣiríṣi yẹn máa gbọ́ wọ́n dẹ̀ kó nílùú Ìlọrin ṣùgbọ́n lẹ́yìn tó bá ti ṣe òfin yẹn ẹni àfáà tó bá lọ ra lẹ́kúnlẹ́já lọ́wọ́ ẹnikẹ́ni nílọrin á jẹ́ pé àrà máa pa àfáà yẹn ayé àfáà yẹn máa padà bàjẹ́ torí nígbà tó bá ti lọ ń ra lẹ́kúnlẹ́já nígbà tó bá sọ pé kó má ṣe ìṣẹ̀ṣe ní ìlọrin tí wọ́n dẹ̀ dọ́ra lékún lẹ́ja ní ìlọrin á jẹ́ pé wọn ti burú nìyẹn because ẹni kó má ṣẹ̀ṣẹ̀ ṣe nílùú ẹ̀yin ẹ̀yin àfa ẹ̀dẹ́ra lékún lẹ́ja kí lẹ́ fi ń ṣe kí lẹ́yìn náà ṣe nínú ilé ìṣẹ̀ṣe náà lẹ́ ń ṣe náà. so please ẹ̀yin commissioner kwara state ẹ̀yin ọlọ́pàá kwara state ẹ má jẹ́ kó dìgbà tó wọn máa para wọn kó tó dìgbà máa dá sí ọ̀rọ̀ yìí ẹ invite àwọn oníṣẹ̀ṣe ẹ invite àwọn àfáà tó ti gba wèrè mẹ́sìn nílọrin wípé òfin nàìjíríà kọ́ o ó sọ o ó ní nílùú ìlọrin kọ́ o mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan ló lè wà ńbẹ̀ o oníṣẹ̀ṣe ò gbọ́dọ̀ wà síbẹ̀ àwọn oníṣẹ̀ṣe padà sílé wọn ókè ah, o ní òfin nàìjíríà o òfin wà pé kí oníṣẹ̀ṣe mùsùlùmí anybody ẹ̀sìn tó bá wùn ẹ́ ló lè ṣe nílùú tó bá dé o àwọn àfáàyàn gbọ́ ara wọn lè balẹ̀ nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ yìí ó léwu fún nàìjíríà ó léwu fún ìlú ìlọrin o ó máa mú ìpànìyàn dání o nǹkan tó bẹ̀rẹ̀ yìí bó ṣe bẹ̀rẹ̀ ní sokoto rèé o tó bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn kiri o ẹ má yẹ kó dé lẹ́vùn wípé wọ́n máa pa ara wọn kó tó dìgbẹ́ máa dá sí o ó ìdá báyìí o ẹnu náà ìfi ń sọ o ẹ tí nìkan kan ṣe sí báyìí ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí para wọn o ó ti ń pọ̀ ju o àwọn fídíò àfáà Ìlọrin tí mo ti rí tí wọ́n ń lérí tí wọ́n ń léka ó pọ̀ o kìí dẹ́sẹ̀ sí náà ń ṣe o ẹ̀sìn náà ń ṣe o ilé tó ń ṣe wọ̀nyí báyìí bíi pé ẹ̀mí ìpànìyàn yẹn ó ti wà lórí wọn wípé kó máa pa ènìyàn wọ́n dẹ̀ wá ẹni tó fẹ́ pa ṣùgbọ́n ẹ̀yin afa Ìlọrin mo fẹ́ béèrè pẹ́sẹ̀ kan lọ́wọ́ yín ṣé tí wọ́n bá ṣé tí àwọn ọlọ́sùn nísìn tó bá kó ní Ìlọrin ṣé àwọn mùsùlùmí náà ṣé wọ́n máa kó ní ìlú ní Ọ̀ṣun ṣé wọ́n ò ní ṣe ṣé wọ́n ò ní kírun lọ́sùn mọ́ nígbà tó bá sọ pé kó má ṣe ìṣẹ̀ṣe ní Ìlọrin ṣé àwọn mùsùlùmí ṣé wọn ò ní sí ní Ọ̀ṣun mọ́ ṣé wọ́n máa kó lọ́sùn sí àwọn mùsùlùmí ṣé wọ́n máa kó onílé Ifẹ̀ torí ìlú méjì yẹn ìlú erúmọlẹ̀ ni o ìlú ìbílẹ̀ ni ìlú òòṣà ni sí àwọn mùsùlùmí ṣé wọn ò ní kírun nílé Ifẹ̀ mọ́ sí àwọn mùsùlùmí ṣé wọn ò ní kírun lọ́sọ̀ọ́ mọ́ Ọ̀ṣun mọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ta ló ràn yín ní gbogbo oko tẹ́ ń ṣe yìí ẹ ti bà ayé jẹ́ ẹ ti ẹ ti jẹ́ kí islam hàn sí àwọn ènìyàn ẹ ti bà islam jẹ́ tán. kí ló dé ẹnìkan ò gbọ́ are you are you God ṣé ọlọ́run ni yín ni ẹ̀yin lẹ́ni lẹ́ni. ẹni tó ọ̀rọ̀ ẹ wá yà mí lẹ́nu jù pátápátá òun ni Buhari ọmọ Musa mo tún sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí náà wípé láṣẹ kò sí olórìṣà kankan tó gbọ́dọ̀ súyọ ní ní Ọ̀ṣun ah, bàbá ọmọ Musa ibẹ̀ yìí náà máa ń sọ títọ́ ibẹ̀ yìí náà máa ń ṣe wáàsí gidi fáwọn ènìyàn ẹ̀yin náà ẹ gbé ẹ gbé ọ̀rọ̀ ìtẹ́ ẹ sọ yìí yẹ̀wò náà bí ìgbà tó jẹ́ pé ẹ fi ọwọ́ lágbá àwọn ènìyàn lójú nítorí pé ẹ ti pọ̀ nílọrin kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí olùsẹ̀ ṣe tó fẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀ tí kì í ṣe inú mọ́sálásí ló ti fẹ́ ṣe ilẹ̀ gbogbo ilẹ̀ ilẹ̀ ọlọ́run ni ọlọ́run ló dá ilẹ̀ gbogbo ilẹ̀ ilẹ̀ ọ̀wọ̀ ni àgbà afáàlẹ́yìn Buhari ọmọ Musa kò yẹ kẹ́ báwọn dáhùn sí irúkọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ máa gbà wọ́n níyànjú ni wípé ok ṣé tí ò bá ti ṣe olùsẹ̀ tí ò bá ti ṣe èyí ọlọ́sùn ní Ìlọrin ṣé èyàn ni gbogbo Ìlọrin máa fi wọ̀jọba ọ̀run ni àbí yẹn lè máa fi wọ àlìjánà ẹ ọmọ bẹ̀yìn ni kí ni ti ó ti fẹ́ máa ó ti fẹ́ máa bọ́ sórí. ẹ ti mọ̀ wípé tẹ bá ṣe òfin yẹn ní Ìlọrin ó máa affect àwọn tó wà lọ́sùn ó máa affect àwọn tó wà nílé Ifẹ̀ tí káwa máa nira wa lára nísìnyí ni tájọ tí gbogbo àjọ jẹ́ ọmọ Yorùbá ọmọ Yorùbá ni wà náà ń wọ́n ní ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo kí ló dé kí ló le tó bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ jọ ẹ jẹ́ ká láfíà jọba ẹ̀yin àfa àwọn yẹn bára yín sòótọ́ ọ̀rọ̀ níbo ló wà nínú Quran wípé yèyé ọlọ́sùn o ìyẹn ní ìlú tó bá ti wà kẹ́ máa pa wọ́n kẹ́ máa lé wọn ojú ọ̀run tẹ́yọ ẹ̀fọ́ láì fapá kanra ẹ jọ̀ọ́ kò sí èrè nínú ká máa bára wa jà ìṣe ìgbà tí wọ́n mú àwọn yèyé ọ̀sùn yẹn níbi tó ń gbẹ́ bọ́lọ́ níjẹta ìṣe ló dàbí ìkọ́ bàbàrà àti mú wọn àti gẹ́ẹ̀tì wọn ìwọ tó wọ ọjà làbí àyẹn ó ti sá lọ mo rí yín o mo sì gbà bíi pé wọ́n mọ́lẹ̀ kí ló dé gbogbo fídíò yín láti rí o ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ìjọba ẹ̀yin ìdìdáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó tó dogun o ẹ jẹ́ kí gbogbo àgbáyé gbọ́ kí lórúkọ kan ọlọ́pàá tó sábà máa ń jáde yìí mi ò mọ bóyá inspector mú yìí wá náà porúkọ wọn I don't know the name ẹ jáde kẹwàá kẹwàá kẹwàá kẹwàá sọ fún aráyé nǹkan tó fi Nàìjíríà sọ nípa nǹkan tí wọ́n ṣe nílọrin yẹn o bóyá òfin Nàìjíríà ló sọ fún àwọn àfáà yẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ kí àwọn yèyé Ọ̀ṣun náà kán pàkẹ́rù wọn kán nílọrin tó bá dẹ̀ jẹ́ wípé àwọn àfáà náà ló fẹ́ yàn wọ́n jẹ ẹ tètè bọ́ síta ká gbọ́ ta ló lè why do you open the door take the broom and go back. ẹ̀yin ìjọba nàìjíríà ẹ bọ́ síta kẹ́ wá sọ fún àwọn ará ìlọrin o wípé àwọn ìlú Ìlọrin kọ́ o èèwọ̀ ni kí ìṣẹ̀ṣe sí kí ẹlẹ́sìn kankan gbọ́dọ̀ ṣẹlẹ̀ níbẹ̀ yàtọ̀ sí mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí wàhálà yìí kó má lọ di nǹkan míì because bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ó máa mú ìpànìyàn dání o tó bá dẹ̀ tó bá dẹ̀ ti wá mú ìpànìyàn dání ẹ̀yin ìjọba lẹ carelessness o ìdí tẹ́ fi wà níbẹ̀ gẹ́gẹ́ bí inspector nìyẹn o ìdí tẹ́ fi wà níbẹ̀ gẹ́gẹ́ bí commissioner nìyẹn o ìdí tẹ́ fi wà níbẹ̀ gẹ́gẹ́ bí TPO nìyẹn o àwọn àfáà Ìlọrin wọ́n ti bayé jẹ́ o bóyá wọn ò mọ òfin ni o bóyá wọ́n fẹ́ lo agbára ni o bóyá wọ́n fẹ́ lò wò pé àwọn ni àwọn pọ̀jù ni o I don't understand Ilé Ifẹ̀ tó jẹ́ wípé ọjọ́ kan péré náà fi ń bọ òrìṣà nílé Ifẹ̀ gbogbo ọjọ́ òrìṣà ni ẹ ń kírun níbẹ̀ àwọn àwọn aláwo wa bá yín pé kẹ́ má ṣe kẹ́ má kírun yín níbẹ̀ ẹ ní Ìlọrin ìlú Kòránì ni wípé olùsẹ̀sẹ̀ kankan ò gbọdọ̀ sún yọ níbẹ̀ ẹ̀ka òfin fún wọn o bóyá lóòótọ́ àwọn ló jàre ẹ jẹ́ ká mọ̀ kí àwọn ká dẹ̀ sọ fún àwọn olùsẹ̀sẹ̀ tó bá wà ńbẹ̀ kàn kó nílùú yẹn tó bá dẹ̀ pé àwọn ló jẹ̀bi ká mọ̀ kó tó dìpọ́ máa di wàhálà ó ti ń lé lemọ́lemọ́ o ó di ẹ̀kẹta o ó di ìgbà mẹ́ta ó ti ń lé lemọ́lemọ́ tí wọ́n bá dẹ̀ ti di wípé wọ́n para wọn ẹ̀yin tẹ́ wà nípò agbára tó yẹ kẹ́ dáhùn sọ̀rọ̀ yẹn kó tó dìbò máa bàjẹ́ tí ẹ ò dá sí lọ́lọ́ máa béèrè ẹ̀san àwọn tó bá pa lórí ẹ̀ o bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní Sókótó rèé o tó ń bẹ̀rẹ̀ sí ń para wọn o tó yẹ ti nǹkan rádaràda tí ò ní mí ni o tí ò lọ́pọlọ nínú o tàbá béèrè lọ́wọ́ àwọn àfáà yẹn ní sìkìlẹ́ jẹ́ fi ń lé wọn torí wípé wọ́n mọ̀ wípé lọ́wọ́ mọ̀ gbọ́dọ̀ wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ṣeéṣe nínú àwọn ọmọ Ìlọrin abẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn ìlara ni o ìjà ìlara náà ń jà o kò síjà míì tó ń jà o wọ́n mọ̀ pé irọ́ gbé lọ́wọ́ o gbogbo àwọn àfáà yìí kẹ̀ gbogbo wọn ló lọ́ọ́ ra lékun lẹ́ja nílọrin o ẹjọ́ tẹ bá sáà ti fẹ́ lé àwọn yèyí Ọ̀ṣun kó nílọrin ẹ lé àwọn tó ń ta lékun lẹ́ja náà kúrò níbẹ̀ o àwọn tó ń ta orí ekun àwọn ta orí ẹja àwọn tó ń ta orí o okay the police will tell you nobody reported to them we don't need to report for you gbogbo yín lẹ wà lórí instagram tẹ wà lórí internet tí àwọn àfa ìlọrin fọ́ǹbù lójoojúmọ́ wípé ẹni oníṣẹ̀ṣe tó bá ti mú nílọrin pípa ni ẹni oníṣẹ̀ṣe tó bá ti mú nílọrin lílé ni ẹ má jẹ́ kó dé level tó máa fi para wọn o ìjọba nàìjíríà tètè dáhùn sọ̀rọ̀ yìí o IG olórí àwọn ọlọ́pàá nàìjíríà tètè dáhùn sọ̀rọ̀ yìí commissioner of police tó wà ní Kwara state tètè dáhùn sọ̀rọ̀ yìí o kó tó di pé ó máa di pé ẹ máa para yín o kó tó di pé ó máa di pé mùsùlùmí àti oníṣẹ̀ṣẹ̀ máa para wọn o ọ̀rọ̀ yìí ti fẹ́ pọ̀ ju o ẹ tó ọlọ́run o kò sí èrè kankan fún wa kí Yorùbá máa pa Yorùbá àmọ́ láàánú wa lọ́la o àmọ́ ọmọ tó máa ṣe wá láǹfààní lọ́la o ó lè jẹ́ nínú kristẹni ló máa ti jáde ó lè jẹ́ nínú aláwo ó lè jẹ́ nínú mùsùlùmí o ká máa para wa ọyàn kì í ṣẹ̀sìn kan míì ti wọ̀ o. ẹ̀yin àfa ńláńláńláńlá tí ẹ mọ òtítọ́ nílùú Ìlọrin ẹ bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ o ẹ ṣe wáàsí fún wa ibi tó wà nínú kòrán ni o wípé ẹni ibi tó lóòsà bá ti wà kẹ́ máa pa wọ́n o kàbí kẹ́ máa lé wọn o tó bá dẹ̀ wà nínú kòrán nìyí kòrán nìyí ló wà kò wà nínú constitution Nàìjíríà o ò wà nínú òfin Nàìjíríà o wípé ẹlẹ́sìn kan ló gbọ́dọ̀ wà nílùú kan o tó bá jẹ́ pé òfin yín òfin tara yín nìyẹn o kò sí nínú òfin nàìjíríà o nǹkan tó wá yà mí lẹ́nu lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí ni wípé ṣé àwọn ti ṣé wọn kì í ṣe ìṣẹ̀ṣe ní Sókótó ni ìlú tó jẹ́ pé wọ́n tẹ̀ ti gbẹ́sìn lórí ṣé kò sí oníṣẹ̀ṣe ní Sókótó Saudi Arabia tẹ máa ń lọ lọ́dún tẹ máa ń kówó tẹ máa ń kówó ọmọgọ̀ lọ lọ́dọọdún Sebi mo gbọ́ pé wọ́n ṣe halloween níbẹ̀ ṣé wọn ò ní ṣẹ̀ṣẹ̀ tó ń ṣe níbẹ̀ ni níbo lẹ ti rí ìwà ìwèrè tó wà lọ́wọ́ yín yìí ìjọ ọ̀lẹ́ fẹ́ ṣe gbogbo lè dà ẹ̀yin ọlọ́pàá kọmíṣánná àkíyèsí pàtàkì tí mo pè é sí yẹn ẹ má jẹ́ kó di ìgbà tí wọ́n máa para wọn kẹ́ tó dá sí o wọ́n wá fẹjọ́ sùn wọ́n wá fẹjọ́ sùn gbogbo yín òun lẹ wà lórí social media tí àwọn mi kàn láì mi ò kàn rí àwọn fídíò yẹn mọ́ ni kí play ẹ̀ fún yín kan táwọn àfáà ń sọ kẹ́ lè mọ̀ wípé níbi tó ń bá ọ̀rọ̀ lọ yẹn níbi tó ń bá ọ̀rọ̀ yìí lọ wọ́n máa padà para wọn o pẹ̀lú kan pẹ̀lú kan tó ń bá lọ díẹ̀díẹ̀ yìí ẹni tó bá ní ẹni tó bá ní fídíò yẹn kó sẹ̀ǹdì ẹ̀ sí mi ní kó sáré sẹ́ndì ẹ̀ sí mi ní whatsapp kí n play ẹ̀ fún àwọn ọlọ́pàá nàìjíríà kó gbọ́ ọ̀kan táwọn àfáà ń sọ lórí ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe kó tún di wípé ó máa bọ́ sórí do the right thing at the right time ẹni tó bá ní ẹni tó bá ní instagram mi ẹni tó bá ní instagram handle mi youtube talk mi kó sáré sẹ́ndì fídíò yẹn fún mi sìn kí sáré play ẹ̀ ibi táwọn àfáà kan ti lọ sí tí omi tó ti lọ sọ pé wọ́n fẹ́ lọ da kíní kan sómi wípé òjò máa ba tírà yẹn jẹ́ kẹ́nìkan sẹ́ǹdì ẹ̀ fún mi kí play ẹ̀ fún àwọn ọlọ́pàá nàìjíríà tó ṣiṣẹ́ kẹ́ máa rí ibi tí wọ́n ti lọ mú àwọn yèyé ọ̀ṣun lẹ́gbẹ̀ẹ́ omi kí play ẹ̀ fún wọn wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀ o hmm, ìkànnì lélẹ́yìí orí. ah mọ̀ ń bọ̀ o ẹ máa hold on o. ẹ gbọ́ ọ̀gọ́ táwọn máa sọ odò yìí di ẹ̀rẹ́ ni. àníyàn ká máa sọ odò yìí di ẹ̀rẹ́ ni fún gbogbo ọwọ́ tó fẹ́ tún wá bẹ̀ láti wá bọ̀. àmọ́ òjò tá a wà lẹ́nu ẹ̀ yìí. mo gbà fún wa bẹ́ẹ̀. bàbá la kó tíra jáde. bàbá la kó tíra jáde. lóòwùlẹ̀ bá tíra jẹ́ ni. wọ́n ní àwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ogun ni o ó mà ṣe o ilé tẹ́sí níbo ló wà ní Koran àwọn ènìyàn mi ń ṣègbé torí wọn ò ní mọ̀ ọ ṣe nǹkan ṣe ẹ̀sìn tẹ́ ń ṣe ni wípé kẹ́ máa bá ènìyàn jà kì í ṣe wípé kẹ́ pè ènìyàn sínú ẹ̀sìn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ogun ni inú yín dẹ̀ ń dùn wípé ẹ fẹ́ jagun ẹ fẹ́ pa ọmọlàkejì yín ẹ fẹ́ bá ọmọlàkejì yín jà ẹ dẹ̀ sọ pé ẹ̀sìn lẹ́ ń ṣe. let me tell you something ẹ̀yin ẹ̀yin mùsùlùmí tí ẹ ò bá lọ bára yín sọ òtítọ́ ọ̀rọ̀ wọ́n máa bá ẹ̀sìn mùsùlùmí jẹ́ o àwọn èèyàn ti ń hate mùsùlùmí gan o ẹ ti ń ẹ ti ń gbé ìgbésẹ̀ tí àwọn èèyàn máa fi máa wò yín bí apànìyàn kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹni wọn kì í bọ omi ńìlọrin ṣe bẹ́ẹ̀ yín lẹ́yìn kì í bọ́ ẹ jẹ́ kẹ́ni tó máa bọ́ kó bọ́ náà ṣé ìwọ ló dá omi ni are you the one that have water ìwọ ni ò kì í bọ omi jókòó sílé ẹ jẹ́ kẹ́ni tó fẹ́ lọ bọ omi ẹ kó lọ bọ omi ẹ ìwọ ni ò kì í bọ ilẹ̀ jókòó sí ara ẹ jẹ́ kẹ́ni tó ń bọ ilẹ̀ ẹ kó lọ bọ ilẹ̀ kí ìwọ kẹ́kọ̀ọ́ gbọ̀nà mọ́sálásí ẹ lọ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ ẹ̀yin àfa ẹ bá àwọn ará yín sọ̀rọ̀ ẹ bá yẹ kán ba ẹ̀sìn mùsùlùmí jẹ́ ẹ̀sìn àlàáfíà la ṣé ìgbàgbọ́ lẹ́ ń ṣe yìí báyìí ni kàbí ìranù is this is this belief this is religion religion tí ò jẹ́ kí tí ò fún ọmọlàkejì ẹ̀ nífọ̀kànbalẹ̀ tó ní ọmọlàkejì ẹ̀ lára torí ti kan tí ò ní láárí ọlọ́run ló rán yín nìyẹn pé ká máa gbèjà wọn o ọlọ́run tó dá omi ìgbà tí wọ́n ń bọ omi kò rúgùdù lómi kó pa àwọn tó ń bọ ọ́ ọlọ́run tó dá ilẹ̀ kò jáde kó gbá etí àwọn tó ń bọ ilẹ̀ o ìwọ ènìyàn lásán lásán tó lè kú at any time ẹ wá bẹ̀rẹ̀ ìfọ́nbù ẹ wá bẹ̀rẹ̀ ìgbéraga ẹni ẹni tíra tó jò lè pa tíra yìí ò dá yín lójú nìyẹn tíra rédèrèdè lẹ́ni ká ní pé ẹni tíra gidi ni kò yẹ kí òjò lè bà tíra jẹ́ ṣé wàá rí wípé omi náà ló sì fẹ́ bà tíra yín jẹ́ yẹn kẹ́lì mọ̀ pé omi náà lágbára nígbà o o ẹ̀rù ń bà ẹ́ ò lè yọ tírà jáde torí tòjò wo sì ń bọ omi náà ni wo o o tírà ẹ bá ò fún omi tírà àpò ẹ̀yẹn ó bá ò ó tẹ wo fi wo jẹ́ kí tí wo jẹ́ kí ọlọ́ wo jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé tírà yìí yẹn kò lágbára níwájú omi ìdí ni tó fi lè yọ jáde nínú òjò torí ká lè pé tírà yẹn ní agbára ni ó yẹ kí tíra àti òjò lè fojú kanjú but ó sọ níwájú lẹ́ẹ̀kan wípé òjò máa bà tíra yẹn jẹ́ kẹ́ lè mọ̀ wípé omi gan ní agbára ìtíra yẹn ò lágbára ẹjọ ẹ má tanra yín mọ́ ó yẹ kẹ́tì ó yẹ kọ́dàjú ti dé bá yín Ìlọrin ò kì í ṣèlú kékeré ẹ̀yin ẹ̀yin ìjọba ẹ dáhùn sọ̀rọ̀ ẹ kó lóde kó máa di wàhálà ẹ pé àwọn oníṣẹ̀ṣe ẹ pé àwọn àfáà yẹn kẹ́ bèrè lọ́wọ́ wọn ẹ̀yin oníṣẹ̀ṣe o nílọrin ikọ́ o anybody gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ṣe wọ́n padà sílé wọn ṣùgbọ́n ìjà tó ń jà lọ́bọ̀ kẹ́lẹ́ yìí tí ẹ ń fọwọ́ lẹ́ràn yìí ẹ̀yin ìjọba yìí ó máa di pànìyàn ìgbà tó bá pànìyàn ìgbà lẹ́mẹ̀sìn wá jáde tẹ́mẹ̀ tẹ́sẹ̀ wá sọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò sí kọ́ta fẹ́ẹ́ fi kó ara wa ṣe o let's do the right thing at the right time so ẹ gbọ́ nǹkan tí àfa yẹn sọ síwájú. àwọn nọ́ọ̀sì délé ká bàjẹ́ àwọn náà gbogbo ẹ̀ ni lójú sí lábẹ́ ṣe èyí tó ké kalẹ̀ sálábà èyí tó ké kalẹ̀ síta mọ́ èyí tó ké sọ́jà àgọ́ òun náà làwọn náà kó dání káwọn náà ké kalẹ̀ sílẹ̀ yìí láti ọ̀dọ̀ náà di ẹ̀rẹ́ gbogbo ọlọ́sùn àbọ̀lọ́sùn àbọ̀jẹ̀sẹ̀ tó bá tún padà wáyà yìí ẹgbẹ́ àwọn ọmọ yìí tí ò jọ tọ́lọ́hún ayé wọn bẹ̀rẹ̀ sí ní wúlé bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ kí ètò kó bẹ̀rẹ̀ sí ní sanwó jẹ lọ́mọdé ń kó yẹ kó máa bọ́ sẹ́nu tírélà kí tírélà ó máa ẹ̀yin àfa ẹ má sùn o gbogbo ẹ̀yin tí bàbá ẹ bá ní àṣírí ẹ kó jáde níbo ni bàbá ẹ ti rí àṣírí yẹn ṣe inú koran nìyí ẹ yẹ ọpọlọ àwọn àfa yìí wò náà ẹ wo ẹ gbọ́rọ̀ tẹ́ ń sọ ẹ̀yin àfa ẹ má sùn o gbogbo ẹ̀yin tí bàbá ẹ bá ní àṣírí ẹ kó jáde ṣé inú koran ni bàbá wọn ti ní àṣírí yẹn níbo lẹ ti gba àṣírí tẹ́ ń sọ ẹ̀yin yìí náà lè máa kọ́ lọ́ra lékún lẹ́jà ẹni yìí lẹ máa ń lọ ra orí ekun orí ẹyẹ orí ẹja ẹdẹ ń tako ìṣẹ̀ṣe gbogbo èèyàn fún àtẹ bá ní àṣírí ẹ má sùn o gbogbo ẹni tí bàbá ẹ bá ní àṣírí kókó jáde àṣírí bàbá wọn yẹn kì ṣe àṣírí Kùránì ni o o Ọlọ́run ó mà ṣe o ẹ̀yin ènìyàn ẹ̀yin ìjọba nàìjíríà ẹ dáhùn sọ̀rọ̀ yìí kó tó pẹ́ jù kó tó dìbò wọn máa para wọn. ẹ kí ọlọ́pàá kan kó bọ́ síta kó explain kí commissioner police of police ìlọrin kó explain fún wa ṣé kí àwọn oníṣẹ̀ṣe kó kó onílọrin tí àwọn oníṣẹ̀ṣe bá dẹ̀ ti ń kó onílọrin kí àwọn mùsùlùmí náà kó kó lé ọ̀ṣun kí àwọn mùsùlùmí náà kó kúrò ní ilé Ifẹ̀ because ọ̀ṣun ilé Ifẹ̀ ìlú òrìṣà ni ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa sọ̀rọ̀ o kó tó di pé ogun máa wá ṣẹlẹ̀ kó tó di pé wàhálà máa ṣẹlẹ̀ ó ń bọ̀ ó bọ̀ àwọn là ń dẹ́dẹ̀ o ó ń rúgbó bọ̀ o ẹ tètè dáhùn sọ̀rọ̀ yìí kó tó pẹ́ jù o mi ò gbọ́ létí mi yìí wípé ìlú kan wà láyé yìí tí wọ́n sọ wípé wọn kì í bọ̀rìṣà ẹnìkan ò lè ṣẹ̀sìn tiẹ̀ you free to do what you believe ìgbà tí mi ni wá ṣe ní ẹnu ọ̀nà ìgbà tí mi ni wá ṣe ní mọ́sálásì yẹ ìgbà tí mi ni wá ṣe ní ṣọ́ọ̀ṣì yẹ tẹ́ bá ti lé àwọn oníṣẹ̀ṣe kó nílọrin àwọn oníṣẹ̀ṣe máa kó lọ́sùn wọ́n máa kó nílé Ifẹ̀ tẹ́ bá ti lé oníṣẹ̀ṣe kó ní Ìlọrin àwọn mùsùlùmí máa kó nílé Ifẹ̀ wọ́n máa kó lọ́sùn. ìjọ ò lè fẹ́ ṣe gbogbo ilé ìjọ ò lè fẹ́ ṣe gbogbo rádaràdà yìí dà ìjọ ò lè fẹ́ ṣe gbogbo jàtìjàtì yìí dà ìjọ wo lẹ fẹ́ ìjọ wo ni mọ̀yìn fẹ́ ṣọ̀kan láti gbé nǹkan gidi jáde ṣé bí ẹ máa sòsì kiri rè ṣé ẹ̀sìn lẹ́ ń ṣe yìí. ẹ bára yín sọ̀rọ̀ ẹ̀yin àfa àwọn yìí ẹ̀yin àfa àwọn yìí ẹ bára yín sọ̀rọ̀ ẹ bára yín sòótọ́ ọ̀rọ̀ ẹ wà ẹ̀sùn fún wa ká gbọ́ ibi tó wà nínú Quran wípé ẹni pé ká máa sọ fún ọmọlàkejì wa wípé ká yẹ ẹ bàjẹ́ ká máa sọ fún ọmọlàkejì wa wípé tó bá ti wá bọ odò tóun gbàgbọ́ nínú ẹ̀ wípé kó lazet ṣé ẹ ń jèrè ọkàn sínú islam kàbí ẹ ń ba muslim ẹ̀yin ẹ ń ba islam jẹ́ ṣé ìgbésí ayé lélẹ́yìí ṣé ìwà lélẹ́yìí ìbára ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ mùsùlùmí ṣẹ̀sìn tiẹ̀ bó bá ṣe wù ẹ́ kìrìsìtẹ́nì ṣẹ̀sìn tiẹ̀ oníṣẹ̀sìn ṣẹ̀sìn tiẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí ìfẹ́ jọba tí mùsùlùmí tó bá rí kìrìsìtẹ́nì tó bá need help kẹrànra yín lọ́wọ́ kíkiri mùsùlùmí kó ran kìrìsìtẹ́nì lọ́wọ́ kí babaláwo ó tọ́ ẹni tó dẹ̀ mọ ẹsẹ̀ ẹni tó ṣẹ̀sì tòótọ́ tá a bá dé ọ̀run a máa mọ̀ a ò lè mọ̀ láyé yìí ẹ̀yin lẹ sọ wípé ẹ̀yin lẹ wà lójú ọ̀nà àwọn kìrìsìtẹ́nì sọ pé àwọn wà lójú ọ̀nà àwọn babaláwo sọ pé ojú ọ̀nà làwọn wà ẹ̀yin ẹ fìyẹn lẹ̀ fọlọ́hún ẹ kú tán ná tẹ bá wá kú tán a máa wẹni tó wà lójú ọ̀nà láti gbàtẹ́ tí kúkú ìyá náà kò sẹ́ni tó padà wá tó padà wá sọ fún wa wípé ẹjọ́ bí ìjọba ọ̀run ṣe rí rèé ọlọ́run rẹ níbọ̀dì padà wá pé ah ẹ wá o èmi èmi ti kú o mo wà níjọba ọ̀run o bíjọba ọ̀run ṣe ríre o bó ṣe ríre o a ọ̀rẹ́ nìkan jáde ẹsẹ̀ ń pariwo òfò nínú ayé àwọn òyìnbó ń ṣe fóònù wọ́n ń ṣe aeroplane wọ́n ń ṣe mọ́tò làákàyè yìí ò sí pé a agbára tá fi ń jà yìí káwa náà fi ṣe fóònù jáde agbára tá fi ń jà yìí káwa náà fi ṣe ìkan gidi jáde ẹnìkan ló ń sọ̀rọ̀ yìí I regret being a Muslim can you see can, you can you can you see word ó lóun regret ó rí pé òun jẹ́ mùsùlùmí kí ló ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ náà níbo lẹ ti rí ẹ̀kọ́ tẹ́ ń kọ́ yìí níbo lẹ ti rí ìwà burúkú yìí ẹ ní sùúrù ẹ jẹ́ kó ní sẹ̀sẹ̀ sì sẹ̀sẹ̀ ẹ̀ ẹ jẹ́ kẹ́lẹ́ bọ́ sẹ́ bọ́ ẹ jẹ́ kó lóró sòrò tó o bá ti dáwọ́ ní tó o bá ti dá ẹni kó má lọ síbi tó ń lọ ilé ilé olóró ló ti sọ̀rọ̀ omi inú omi ẹni tó bá fẹ́ bọ omi kó lọ bọ omi ẹ̀ kókó nídìí omi ìwọ tó bá fẹ́ bọ ọlọ́run tiẹ̀ lọ bọ ọlọ́run tiẹ̀ ìwọ tó bá fẹ́ bọ yẹ̀pẹ̀ lọ bọ yẹ̀pẹ̀ ikọ́ tó gbàgbọ́ nínú ẹ̀ nìyẹn ọlọ́run ọlọ́run òróró àwa àyàláyà wèrè ẹ̀yin àfa ńlá ńlá ńlá ńlá ńlá ẹ pé àwọn àfa yìí kẹ́ bá wọn sọ̀rọ̀ ìgbé kan farabalẹ̀ ayé ò lè tó gbólé yìí ẹ má bàyé jẹ́ ẹ má para yín torí tẹ̀sìn èèyàn kan ló kọ̀wé tó gbélé yín lọ́wọ́ ọlọ́run ọmọ nípa ẹ má para yín torí ti ignorance bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbé torí wọn ò nímọ̀ ṣé ó ti tán ni. ẹ ti rí wọn ẹ̀yin ọlọ́pàá IG ọ̀gá ọlọ́pàá gbogbo Nàìjíríà ẹ pè kọmíṣánná tó wà ní Kwara State kó invite àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí tó wà nílùú yẹn kó sọ nǹkan tí òfin sọ fún wọn tó bá yẹ pé òfin Ìlọrin sọ wípé tó bá yẹ pé òfin Nàìjíríà sọ wípé oníṣẹ̀ṣe kankan ò gbọ́dọ̀ sí nílọrin ẹ sọ wípé tí àwọn oníṣẹ̀ṣe bá ti kó nílọrin kí àwọn lẹ́kúnlẹ́jà náà kan kó nílọrin because gbogbo nǹkan tí lẹ́kúnlẹ́jà bá ti ń tà àwọn oníṣẹ̀ṣe ló ń lò. ẹ má dẹ̀ gbàgbé tẹ́ bá fẹ́ ṣe òfin yẹn kẹ́ ti mọ̀ wípé àwọn mùsùlùmí máa kó ní ọ̀ṣun torí nígbà tí àwọn lọ́ṣun bá ti padà sọ́ṣun kò ní sí mùsùlùmí lọ́ṣun mọ́ kò dẹ̀ ní sí mùsùlùmí nílé Ifẹ̀ ẹ tètè dáhùn sọ̀rọ̀ yìí kó tó di ipò máa di ìjà kó tó di ipò máa di pànìyàn kó tó di ipò máa bẹ̀rẹ̀ sí para wọn. commissioner of police ìlú Ìlọrin ẹ invite àwọn àfáà ẹ invite àwọn oníṣẹ̀ṣe kẹ sọ nǹkan tí òfin sọ fún wọn kẹ dẹ̀ fún wọn ní warning kẹ sọ fún wọn wípé ẹ̀yin àfáà o ẹ máa ṣe mọ́ṣáláṣí yín ẹ̀yin kristẹni o ẹ máa ṣẹ̀sìn yín ẹ̀yin mùsùlùmí o ẹ máa ṣe ẹ̀yin aláwo ẹ máa ṣe tiyín kẹ́nìbọ̀dì má ba ẹnìbọ̀dì tó bá dẹ̀ jẹ́ wípé ẹ dẹ̀ fẹ́ lé àwọn oníṣẹ̀ṣe náà at the same time kẹ́tì mọ̀ wípé mùsùlùmí máa fi Ọ̀ṣun sílẹ̀ mùsùlùmí ò ní kò ní kírun lọ́ṣun mùsùlùmí ò dẹ̀ ní kírun ní Ilé Ifẹ̀ mi ò mọ bí tó ti rí òfin òfò yìí Saudi Arabia wọ́n bọ̀rìṣà ń bẹ̀ Amẹ́ríkà wọ́n bọ̀rìṣà ń bẹ̀ Sokoto wọ́n bọ̀rìṣà ń bẹ̀ báwo ni lúwọ̀ báwo ni Ìlọrin ṣe jẹ́ ìlú Kùránì ṣé Kùránì ló kọ́ yín pé kẹ́ ẹ máa sọ fún ọmọlàkejì yín pé kó kú sẹ́nu mọ́tò yìí. ó ga o ó ní agbára o eléyìí tọ́lọ́run rán mi mo ti jẹ́ yìí o ó wá kù sí ọwọ́ ẹ̀yin ìjọba bóyá kẹ́ dá sí àbí kẹ́ lajú sílẹ̀ kó dúdú pé wọ́n máa para wọn kó dúdú pé wọ́n máa dá sí i tèmi mo gbọ́ pé ẹnìkan kọ́mìtì níbí nísìnyí tó sọ wípé ọlọ́pàá máa sọ wípé wọn ò wá fẹjọ́ sùn wọn tí wọn ò bá wá fẹjọ́ sùn yín nǹkan tí ẹ wà fún ni ààbò ará ìlú àti property tẹ́ bá rí wípé nǹkan fẹ́ fa wà nǹkan fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin ìlú ó fẹ́ dá họ́ọ̀họ́ sílẹ̀ láàrin ìlú ẹ̀tọ́ yín invite wọn ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ wá ẹ̀yin onímọ̀le ẹ̀yin mùsùlùmí ẹ wá ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ wá ẹ̀yin mùsùlùmí nǹkan tẹ́ ń fà nílẹ̀ yìí kò sí nínú òfin nàìjíríà ẹ fi àwọn oníṣẹ̀ṣe sílẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe òfin nàìjíríà sọ wípé ẹ ò gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ ní ìlọrin ó yá ẹ padà sí ọ̀ṣun yín ó yá ẹ̀yin mùsùlùmí tí ẹ wà lọ́ṣun ó yá ẹ̀yin náà ẹ padà sí ìlú kòrán nìyín ó yá ẹ̀yin mùsùlùmí tẹ́ wà ní ilé Ifẹ̀ ó yá ẹ̀yin náà ẹ padà sílùú kùrán nìyí dẹ́sọ̀ ṣùgbọ́n kẹ́ fọwọ́ tìgbọ̀n kẹ́ fọwọ́ lẹ́rán kọ́ máa lérí fúnra wọn lójoojúmọ́ kọ́ máa lérí fúnra wọn lójoojúmọ́ yìí tó bá ṣẹlẹ̀ a ò mẹ́ni tó máa ṣẹlẹ̀ sí o ìjà ẹ̀sìn ló burú jù láyé o ìjà ẹ̀sìn ló burú jù ẹ̀yin ìjọba wa ẹ má lajú yín sílẹ̀ o àìmọ̀kan ló ń da àwọn àfáà yẹn láàmú o but ẹni tí ọ̀rọ̀ ẹ̀ dùn mí jù níbẹ̀ ni Buhari ọmọ Musa yẹn because mo respect Baba yẹn gan because ó pẹ́ tí mo ti ń gbọ́ wá sí ẹ̀ mo rí i pé ó máa ń sòtítọ́ gan bọ̀ mí mọ̀ wípé wọ́n lè lọ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn wípé ìlú Ìlọrin kì í sí ẹni bọ́dọ̀ gbọ́dọ̀ bọ̀rẹ̀ sáńbẹ́ mi mọ̀ wọ́n lè sọ sí àti mo ti láǹgbàdì yẹn sí láǹgbàdì lẹ́yìn pé ọmọ ìta nìyẹn area boys nìyẹn sí láǹgbàdì lẹ́yìn porúkọ ẹ̀ tó máa ń ṣe tó máa ń déjà làbíà ńlá yẹn kí lorúkọ ẹ rán mi létí orúkọ ẹ níbí ọmọ ẹ̀ta nìyẹn area boys àfáà nìyẹn àti mọ̀ yẹn tẹ́lẹ̀ pé hooligans ni ṣùgbọ́n Buhari tọmọ Musa tó wá wọ̀ yìí yẹn ló wá yà mí lẹ́nu wípé àgbà àfáà lẹ́yìn náà tí ọmọdé bá ń ṣe bí ọmọdé kí àgbà kó máa ṣe bí àgbà wọ́n ní tá a bá ti ń dàgbà a máa yọ ogun jà ni ẹ̀gbọ́n wọn tí Lágbàdé sọ ni ta ẹ sẹ́ndì ẹ sẹ́ndì ẹ sẹ́ndì ẹ sẹ́ndì programu tí Lágbàdé yẹn fún mi ní orí kìíní play ẹ̀ fún yín ẹni tó bá ní whatsapp ẹni tó bá ní fídíò Lágbàdé yẹn kó sẹ́ndì ẹ̀ fún mi. ìlú Ìlọrin níbi tí àyàkó Lágbàdé yẹn dé níbi tí ò lẹ́kọ̀ọ́ dé ó sọ fún Wọlé Ṣóyínká wípé ó yẹ kó lọ́pọlọ náà ó gbẹ̀kọ́ rárá wọn kọ́ ẹ pẹ̀lú àfa àràdáradà tó jẹ́ you are telling Wọlé Ṣóyínká pé ó yẹ kó lọ́pọlọ náà àgbàlagbà ṣé o tó bá tiẹ̀ jẹ́ àfa o ò ní respect o ò lẹ́kọ̀ọ́ ilé mo mo Wọlé Ṣóyínká mo Wọlé ó yẹ kí solo ó yẹ kí Wọlé Ṣóyínká ó yẹ kí àwọn bàbá yẹn tó pèrè àní Wọlé Ṣóyínká yẹn ó yẹ kó lọ́pọlọ náà gbọ́ nǹkan tó jáde lẹ́nu àfa. ó mà ṣe o ẹ̀rẹ́ ni bá yín sòótọ́ o èmi nìkan ló lè bá yín sọ kò sẹ́ńbọ̀ tó tó lè bá yín sọ because ẹ̀rọ wọn máa bà wọ́n pé ẹ máa sí kùránì fún wọn ẹjọ́ ẹ sí kùránì fún mi kí n kú kílẹ̀ tó mọ́ orúkọ mi ni adélànà orúkọ mi gangan adékúnlé òun lábì lábì lágbàjì orúkọ tèmi gangan mo ní kẹ́nìkan sẹ́ǹdì ibi tí lágbàjì tó ti ń fọ́ǹbù kẹ́nìkan sẹ́ǹdì ẹ̀ fún mi ààrẹ ni sẹ́ǹdì ẹ̀ fún mi níbí yìí mo ní kẹ́nìkan sẹ́ǹdì ẹ̀ sí whatsapp mi sìn ibi tí làgbàjẹ ti fọ́ǹbù kí play ẹ̀ fún yín tó ń sọ fún Wọlé Ṣóyínká wípé ó yẹ kí bàbá yẹn lọ́pọlọ náà for what kò yẹ kó rí bẹ́ẹ̀ náà tẹ́ bá ń sí ẹ̀sìn ẹ máa fọ ọpọlọ sí tẹ́ bá jẹ́ àfáà ẹ máa fi ọpọlọ sí you cannot just be talking anyhow okay so ẹ̀yin ọlọ́pàá ẹ tètè dáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kí àkókò kó tó pẹ́ jù kó tó dìbò wọn máa para wọn ẹ jẹ́ kí lágbàjẹ́ mọ̀ wípé ó wà nínú òfin nàìjíríà wípé anybody free láti ṣe ẹ̀sìn tó bá wọn nílùkulù tó bá wà tí wọn bá ti wá dé àlàáfíà tiẹ̀ lọ́wọ́ tó bá lè jẹ́ wípé ẹ faramọ́ náà ni wípé kán kó nílọrin káwọn ìyá ọ̀ṣun ẹ ti mọ̀ wípé àwọn mùsùlùmí máa kó ní ọ̀ṣun mùsùlùmí dẹ̀ máa kó ní ìfẹ́ torí ìlú méjì yẹn òòṣà náà bọ́ ń bẹ̀ ìlú òòṣà ni kì í ṣe ìlú koran ni. nǹkan tí ẹ ò ní lè parí ẹ má dá sílẹ̀ o nǹkan tó máa fa wàhálà sí yín lọ́rùn tó máa tabara lé tó máa tabara oko ẹ̀yin ọlọ́pàá ẹ̀ tètè pa náà ẹ o ẹ̀yin ìjọba ẹ̀ tètè paná ẹ̀ o kó tó ìpọ́ máa pẹ́ jù ó yìí o ẹ gbọ́ nǹkan táwọn àfáà yẹn sọ lẹ́ẹ̀kan o wọ́n ní àwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìjà ni o wọ́n ní àwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìjà igbe kónúkárùnkùn lọ kó nǹkan tó bá ní jáde ó ti ń gùn wọ́n bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn o ó lè yóò kì í sọ̀rọ̀ ariwo ọ̀rọ̀ ìtùbí ìnùbí ni o iṣẹ́ iṣẹ́ dọwọ́ yín o commissioner of police Kwara iṣẹ́ dọwọ́ yín o ẹ̀yin ọmọ Yorùbá tòtítọ́ tẹ faramọ́ òtítọ́ Kwara iṣẹ́ dọwọ́ yín o IG Yorùbá tó wà l'Abuja iṣẹ́ dọwọ́ yín o ẹ ṣe gbogbo nǹkan ní àkókò tó tọ́ ẹ má yẹ kí kankan bàjẹ́ kó lóde ìgbà máa tún ṣe o. fún àǹfààní ẹ̀yin àfa tí mo dárúkọ lẹ́ẹ̀kan tí mo bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ fẹ́ fagbára kò hàn ní hàn ẹ̀mí náà ó ṣeé ṣe kẹ́ fagbára kò hàn ní hàn mí orúkọ mi adélànà <tsk> orúkọ mi adékúnlé èmi náà ló ń jẹ́ solomon orúkọ ìyá mi fúnmiláyọ̀ orúkọ bàbá mi adélànà ẹ fi kòrán nìyẹn pè nípa kẹlẹ̀ tó mọ́ ẹ jókòó lórí awọ fún mi mo fẹ́ mọ bágbára yín ṣe tó ẹ máa rí wípé ẹ ní agbára kankan ẹ kàn fọ́n bò ní agbára tẹ ní òun ni jàlábí àtẹwé sórí yẹn nìkan ẹ ò lè pe kòrán nìyẹn kó dá yín lóhùn because òtítọ́ kankan ò sí nínú yín ẹni tó bá sọ ẹni tó bá sọ òótọ́ tó bá pe kùránì kùránì á dá lóhùn ṣùgbọ́n ẹni tó bá ti ń ní ọmọlàkejì ẹ̀ lára tó ti ń dìtẹ̀ tó ti ń ṣe ọ̀tẹ̀ tó ti ń ṣe ìmọ̀tara nìkan bó pe kùránì láti sin lọ́dọ̀ kò lè dá lóhùn olóòótọ́ lọ́lọ́run máa ń gbèjà ọlọ́run kì í gbèjà ọ lè rọ́ ẹlẹ́kẹ̀ẹ́ dagboru lẹ́yìn wọ̀nyí ẹ̀ kì í ṣe mùsùlùmí dagboru gidi nìyí ẹ̀ẹ́dẹ́ni bá yín sọ̀rọ̀ kí ló dé kí ló tẹlẹ̀ sẹ́yìn nìkan ni kí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ bà ẹ̀dẹ̀ fẹ́ bà islam jẹ́ islam tó jẹ́ bó ti ń dùn tó ti ń dùn tó ti ń dùn tó ti ń dùn ẹ̀dẹ̀ fẹ́ fi wà burúkú bàjẹ́ nǹkan tó ń ṣe ní Sókótó tí ò gbé wọn ẹ̀yin náà tó ra wọlé ok tẹ́nìkan bá ṣe kan ok tẹ́ bá pa ọ́ lẹ́sẹ̀ ṣe kan yín sìn ẹ má máa yọ̀ àbí yorùbá pa yorùbá torí pé ojú oníṣẹ̀ṣe ẹ bá máa sọ aláwọ̀ àkùbárò inú àwọn máa dùn pé ẹ pa èèyàn kí lè rí yín. ẹ̀yin ìjọba nàìjíríà wà kọsí sọ̀rọ̀ tó wà nílọrin yìí o nǹkan tó fẹ́ nǹkan tó ń fà lẹ́sẹ̀ yìí ó máa ń lágbára gan o ó máa tabara lé ó máa tabara kó o. àgbà òkè wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ ọ ní ọ̀fífẹ́ gbégbèsè lórí ọ̀rọ̀ tí mo ń sọ yìí o jagaban gbégbèsè lọ́rọ̀ lọ lérí ọ̀rọ̀ tí mo sọ yìí o president tinubu ẹ gbégbèsè lọ́rọ̀ tí mo sọ nílẹ̀ yìí ẹ má yẹ kí àwọn àfáà bíi lágbàdì kó bà ìlọrin jẹ́ o kó bà àwọn mùsùlùmí jẹ́ o kì í sẹ́yìn nìkan lè máa kọ́ sàfáà o kó tó bí yín òun làwọn àfáà ti wà nílọrin o ẹ ẹ̀dẹ̀ lè sọ fún mi wípé wọn ò ṣẹ̀ṣẹ̀ ṣeré nílọrin o ìjọ́ ò lẹ́yìn dé ìjọ́ ò lẹ́ dé àfáà wọ́n tún bí yín òun náà ti ń ṣe àfáà nílọrin o torí ṣẹ̀ṣẹ̀ dẹ̀ ti wà ń bẹ̀ o ẹ má bà nàìjíríà jẹ́ o ẹ má domi àlàáfíà ìlú rú o ire o.